نستغفره ونتوب إليه ونؤمن به ونستهله إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله لجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba. ala kulli halin nahmadullaha rabbana gbogbo kọndíṣàn yóò tọ́lọ̀ ń bá ní kí àkókò tàwà yí bá ẹnìkankan wá. Ala kulli halin nahmadullahi rabbana. Torúpẹ́ tó dájú ṣáká ni pé ṣẹ̀mí wa ò lè kulli halin. Èèyàn gbọ́dọ̀ máa ríra rẹ̀ nínú ayé pé àárín lòun wà, ìwọ kọ́ ló wà lókè pátápátá nínú olóríire, ìwọ kọ́ ló wà ń sàlẹ̀ nínú àwọn tọ́lọ̀ bá ní kí nǹkan yẹ̀gẹ̀rẹ̀ fún. Náhàmàdúnlọ́ lọ́gà rọ̀bàná. Gbogbo pòsíṣàn fi ṣe dẹ̀tí wàrọ̀kọ́ Wàlá sí fi ṣídẹ̀tí wàrọ̀ ọkọ̀ in. Ẹ́dàrí pẹ̀rọ ilé náà ni ta bá lẹ́nà bàbá wa tàná, nígbà tán bá ṣe wà tó fún yàn títí á ní è, ó jẹ́ dúpẹ́ ti ẹ. Wọ́lá sí in. Ọ̀pọ̀lọ́ Ọba tá dúpẹ́ fún yìí, onìkan náà lẹni tó tó tó tọ́ tó yẹ tó lẹ́tọ̀ọ́ láti gba ọpẹ́ wa àti láti gbàjọ́sìn wa. Láwílé Hamudu Hamudan láyẹ̀lé kó lẹ́gbẹ̀ ìrìhí ìsàmátà bìí lílàhì fún ẹ lọ́mọ, ọ̀bọ́lọ́wọ́ bá ṣe orí kan fún ẹ, tó wá gbé ọpẹ́ rẹ̀ lọ́sọ́dọ̀ nǹkan kan nínú tọ́lọ̀wọ́ bá dá wọ́n mẹ́rin kánà lílẹ́ رجاء فكفر لمره رأس بلاه رجاء فكفر لمره رأس بلاه ويا كذا كم ومن كان لله كفورا فهل له gbogbo ẹni tó bá kọ̀ jálẹ̀ tó lóhun ò ní mọ rírì ẹ̀sọ́ sọ fún rẹ̀yàn bẹ́ẹ̀ wípé fàhálà ooo ẹ̀sàlàyé fún pé kò ṣe eré o rọjá ìfàkúfúrò lè márùn èrè rọ́ àṣùbàlá èrè pé kíyàn gbé ẹ̀tọ́ ọlọ́run fún tọ́lọ́run bá já olórí aburú pátágbà láyé onírò ìfàkúfúrò lè márùn èrè rọ́ àṣùbàlá èrè ọlọ́run àwa mọ̀ pé ọlọ́dáwá sí títí dásùkò táwà yìí gbogbo ta ní ta jẹ́ ta dà láyé lónìí lóníkàlùkù wa ìwọ jẹ́ ká dà ṣàkàrù náà kẹmọ́ lánà àlámà fàbìtàhó. ẹni ta ṣàkàrù náà kẹmọ́ lánà àlámà fàbìtàhó. oríkèéríkèé páwà kọ́ ìwọ láwọn ọba ní ọlọ́njọ́ mágbà kankan nínú àwọn tó kọ́. Ilé iná àmìnà lẹ́kọ́ ìrọ̀ wà líbàrọ̀ kẹ́ẹ̀tì. Ilé iná àmìnà lẹ́kọ́ ìrọ̀ wà líbàrọ̀ kẹ́ẹ̀tì. Lẹ́yìn Muhammad. Sallallahu alayhi wa sallam. Bákanáà àtọrọ àlékún ọyọ́nà rẹ̀ fún àwọn aṣíwájú wa, àwọn ọ̀gá wa, ẹni eré àkọ́kọ́ tọ́lọ̀wọ́n bá lóun yọ́nú sí wọn tí ń ṣe àwọn sọ̀háàbá àbí ọlọ́wọ́n bá kó jọ ó ṣẹ̀wà náà lẹ́ni tó máa jọ àwọn olóríire yìí àmín káwà náà bá lè láǹfà náà ti jẹ olóríire àmín torí pé tíyàn náà bá ti ń kọ́ tí لا تقل قد ذهبت أربابه لا تقل قد ذهبت أربابه

rìn tèmi àti ẹ̀nà bá bí wọ́n ṣe rìn ní tó dájú ni pé àwọn náà gúnlẹ̀ dáadáa bí wọ́n ṣe gúnlẹ̀ dáadáa abẹ́lọ́n kójọ kójọ káwà náà gúnlẹ̀ rí o àmín mo kí gbogbo àwọn àìmọ̀ lórí ìjókòó tó di àdúgbò yìí mú kò sí tó ń jẹ́ jàmá tí ò bá sí àwọn àfá tí wọ́n jẹ́ ìmáàmù àwọn àìmọ̀ fún wọn lẹ́nà ni kò sẹ́ni tí ìmáàmù náà fẹ́ darí tí ò bá sí àwọn jàmá tí wọ́n fẹ́ tò sẹ́yìn ẹ̀ kírun gbọ́wà sí ti ẹ̀ náà torí ẹ̀ ló fà tó fi já sí pé kákí àwọn tọ́lá wọn ní kí wọ́n dúró láti máa ṣiṣẹ́ ọlọ́run láti máa pèpè sẹ́sìn láti máa darí àwọn èèyàn lọ síbi dáadáa kákín kò iṣẹ́ kákín kò gbìyànjú ní Wonderland Estate gbogbo wá ń bí yìí mo kí ẹ̀yin ìmáàmù wa yàn fọ́ àwà mo kí ń púpọ̀ kò ṣẹ́ ò àbẹ̀ọ́lọ́ àwọn àkó jọ ẹrùtẹ́rù náà àti táwa náà rú mi lọ́hun àti tí gbogbo àfẹ́ ẹ̀sìn rù ọlọ́njọ́ kó má ṣe ní balẹ̀jà burú fún wa lálẹ́kẹ̀yàmọ̀ o ọlọ́njọ́ má ṣe ní balẹ̀jà burú fún wa o gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wa yìí má jọ wà lìjọ́nà fi wá lẹ̀ o yíkáwà tí wọ́n jọ wọ́n àlìjọ́nà papọ̀ ní ọ rúpẹ́lòmí àwọn tó ń tẹ̀lé aṣoríire ní ìtorí pọ́tọ̀ ni tó ń sọ fún wọn ọ̀tọ̀ ni tó ń ṣe ń kọ́. àtúbà lè àbúdí jàdálílẹ̀ ìmọ̀kànlẹ̀ sàn. kákí gbogbo ẹni tó bá lè dúró ti ṣe ọlọ́run

lẹ́yìn ìgbà tí mo ti kí àwọn ìmáàmù wa Ridwan àbí ẹmá bí nítorí ọlọ́run ìmáàmù wa Nuh ẹmá bí náà ẹjẹ́ tìlọ́kọ́lú tààzùmẹ́ lára tó bá lè ọ̀bìnrin jàtàlílẹ̀ ìmọ̀kùnlẹ̀ sàn oòrùn ẹ̀yìn náà ni mo kọ́kọ́ ń kí náà níbẹ̀rẹ̀ fọ́nà ọmọ wa tí wọ́n kà lẹ́ẹ̀kan kọlọ̀kọ́bọ̀ ṣe wọ́n ni ọmọ alábàríkà kalẹ̀ o. Àmìnà. Ìtàwọn náà ń ṣe yé àpadà sábúrú tó máa wá padà sọ́dún tí wọ́n lọ fi ń gbé ní àbífẹ́ kọrin ọlọ́má fi ṣàdánwò fún wọn. Àmín. Ohun yẹn bá Kùránù mọ bí ètò sátọ̀ àbẹ̀lúwà sí à. Àdánwò tó máa wá jẹ́ káàmọ̀ yìí, wọ́n wá padà Ah, ọlọ́njọ́ abẹ́ ní o. fama bálò ìṣẹ́bà bálì yaomi tún ra ọ́n. ó pé àyàwó ń já lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n dà sí gbòòrò dẹrùn kó tá. máa bálò ìṣẹ́bà bálì yaomi tún ra ọ́n. àwọn ń ṣe mọ̀ pé kí ló ṣẹlẹ̀ sí wọn gan tí wọ́n fi wá dà bẹ́ẹ̀. lè ajílì ilé máa lè mú mútàrọ́ kó kanú àwọn. àwọn Wàyúfọ́lù kúlù máa hàrọ̀mà ní ìlàgbọ̀rọ̀. Ogun tọ́rọ wá pè ní haram náà wá sọ di halali lọ́dọ̀ tí wọn. Kàkọ́tílì ti wẹ́lú láhùn jẹ̀mí jẹ̀mí àárùn. Kọ́dà nínú kan náà ni kàkọ́tílì náà ọ bẹ̀rẹ̀ sí pààyàn tó wọ́n fẹ́ lówó. wọ́n ìlú làwọn mẹjọ mi àárọ̀. wọ́n mu tí wọ́n lè lè láàzì. àwọn náà ti jẹun sí àwọn ṣúgà lọ́dẹ̀ ra mọ́tò fún wọn. Wèlò lábùnmù jẹ́ míyàn. Kí ló ń ṣe wọ́n tó lè tó lè wọ́n fẹ́ ní o? Kábọ́dílé náà sí wèlò lábùnmù jẹ́ míyàn. Fọ́ ẹni ẹjá sọ fún wọn pé ìtẹ́ ń ṣe yóò ní lẹ́yìn egbé nìgbẹ̀yìn rẹ̀ o. Àwọn ọmọ tí wá tò ní àti táwa náà bí àti tí àtàwọn ọmọ míì náà tá ń kọ́ ọlọ́njọ́. Ọba tó ṣe wá lọ́mọ tó gbọ́ràn nígbà táwọn àfọ́ àti wá ń rè wá láà náà táwọn òbí wa àwọn eléyìí náà ọlọ́run jẹ́ ọgbọ́jù wa lọ jẹ́ kí wọ́n wá tètè gbọ́ má jẹ́ kó yá gbogbo ti máa lé tí ń gbà tọba máa fi sọ pé àwọn náà ti gbọ́ ojú ti la kọ́nà má fi rú rẹ̀ ṣàdánwò fún wọn ó kí gbogbo ẹ̀yin bàbá ọmọ kẹ́yìn ya wa ó kẹ́yìn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin akíra wa pé a kú àdúró ti ṣe ọlọ́run a dẹ̀ kú ṣe ọrẹ kọ́lọ̀n kó jọ kó gbà ní ìbáyàdà fún wa ààrẹ tá ń gbà ẹ̀rí bójú wá ṣe tutù bí ìgbà ta ẹ̀ṣẹ́ jẹ́ tàhórì tán

ẹ̀yìn náà kéèdì pé kí ní yẹ yàtọ̀ sí kí rọ̀mọ̀dọ́nù tó dìbẹ̀ ṣe ń complain bó ṣe rí lára oníkálukú nìyẹn anú ọlọ́run ọba ni tó bá ti dé bó ṣe rí nìyẹn wàlá tún bí tí ilé sí ya amákẹ́yà zọ̀dí kí má bàbẹ̀ má fọwọ́ ara rẹ̀ bàjọ́ sí ara rẹ̀ jẹ́ ò. Wàlá túbì tí lè fi àmákẹ́ yá sọ̀dí kí yìí. Àbàbá ni ọlọ́mọ́já fọ ara wa ṣera wa. Fàṣẹ́rù lè kọ́ ìrì máa sí mú kú lè sí bí kí. Fàṣẹ́rù lè kọ́ ìrì máa sí mú kú lè sí bí kí. Oṣù yìí oṣù tó kó rere wá bá wa ní, tó kó dùnú wa ní, tó káyọ̀ wa ní. Torí ẹ̀wọ̀ náà tètè gbà rẹ bó ṣe tó àti bó ṣe yẹ bá ṣe ń gbá lọ yìí. Wàsún ní sámà wà áyínà ní àìní ọ̀tọ́ yá. Wọ́n tó dá ní kẹjẹ́ káàkiri Ramadan ní iṣẹ́ má jábí hùwà bàjẹ́ kankan. Wàsún ní sàmà áyín. Ká má gbàgbé fọ́lọ́wọ́n bá ń rí wa ní kọ̀rọ̀ wa tó àwà o. Wàsún ní sàmà áyín. Torí sọ̀rọ̀ nípa àwùjọ wa Mùsùlùmí ìgbàgbépọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíì tí kìí ṣe mùsùlùmí kí ni mọ̀hámọ́lá wa kẹfà na tààmàlì bá yúnkìnà kól máa ní kúfàrí àwà kól kẹfà na tààmàlì máa lè yahudi wa fi ṣàrátìna báwo la ṣe fẹ́ lóṣẹ̀mí pẹ̀lú àwọn ẹjá kọ́kọ́ gbé báyìí pẹ̀lú àwọn tí ń sin tọ́lùwọ̀n ọba dá àkọ́kọ́ ni báwo ṣe fẹ́ lóṣẹ̀mí wa kátúngbé gbọ̀nà míì tó tún máa tún yí ẹ síwájú sí báwo la ṣe fẹ́ lóṣẹ̀mí láwùjọ táwọn eléégún olóró wà àwádẹ̀jẹ́ mùsùlùmí báwo la ṣe fẹ́ lóṣẹ̀mí láwùjọ tí àwọn tí wọ́n àtàwọn nàfọ́rá tí wọ́n tàn án bẹ̀wà àyíṣá àwọn àti wọ́n dẹ̀jọ pọ̀ ní tira wa àjọ ń gbé pọ̀ àjọ ń ṣiṣẹ́ pọ̀ òwú dàwà pọ̀ oríṣiríṣi nǹkan pàwà pọ̀ kọmúnítì kan náà lájọ wà báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú wọn ṣé ìsìláàmù tá ṣe a ń bèèlè ká wá fún jókòó sórí àga wọn àbẹ́ká súnlé wọn mọ́ tí اليهود عرزير بن الله وقالت النصارى المسيح بن الله Ọlá fi yọjú lẹ́ẹ̀kan mú kọ́ dímọ̀ lélé yẹn. Ṣé túnmọ̀ tí ń jẹ́ ìsìláàmù ni pé àfẹ́rí mi ẹni tí ń sin tọ́lá ọba dá ní àtàn àdẹ̀fẹ́ pàdé kọ́dà àfẹ́ rójìjì rẹ̀ afẹ́ dáyé gbé ni àbí Islam wá pẹ̀ wá sí ní pé a lè láyé pẹ̀lú wọn kakọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé in tí Islam wá sọ fún wa ní pé a lè gbáyé pẹ̀lú wọn a lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn a lè ṣòwò pẹ̀lú wọn a lè gbélé pẹ̀lú wọn àwọn náà lè gbélé pẹ̀lú wa wọ́n lè dá nǹkan pọ̀ pẹ̀lú wa kódà lè yára wa lówó wọ́n lè yá wa náà lè yá wọn a lè pè wọ́n sí àpèjẹ lọ́dọ̀ wa náà lè pè wá sí lọ́dọ̀ wọn níbi ohun tí ò bá ti ní ṣe pẹ̀lú ìnígbàgbọ́ nínú nǹkan mí sí àtọ̀tọ́lọ́hun fẹ́ ṣíyàwó fún ọmọ bọ́sẹ̀ ń ìyá rẹ̀ dẹ̀ pè ẹ́ lọ́kọ́ fún ní nǹkan ọgbóúnjẹ fún ẹ́ńbẹ̀ jẹ́ bìsìnlẹ̀ tó fi ń jẹun lé náà ni wà fi jẹ́ Mr. Kọ́lá sílé ọdẹ́ invite ẹ fáwọn fẹ́ ṣèpẹ̀lẹ̀ níjọ fáwọn èèyàn fọ́lọ̀ ń kọ́lé fáwọn ọdẹ́ invite ẹ wá lọ àjọṣepọ̀ lélẹ́yìn Islam wa ò tako gbogbo yẹn. Láàáyé ní àkúmù lọ́wọ́ wà ní lẹ́bí na lámúyòkọ́ tí lókùn fi tí ní wà lámúyòkọ́ ìjókùn mẹ́ndíyà rí kan. Àǹtàbàrúhùn wà tó kọ́sìtò ìlẹ́yìn Inna Allaha àwa mùsùlùmí tà ń ṣẹ̀mí lónìí torí pé méjì ni wá àbí kí ní mẹ́ta bí tó clear ní pé mẹ́ta ni wá ní ọ̀nà tà ń gbà fi ṣẹ̀sìn lónìí àbí kíkó wá wá kí ìsára méjì nínú bá ṣe ń ṣe nínú àwùjọ àwa mùsùlùmí lónìí méjì nínú ẹ̀ ò ìkan nínú ẹ̀ ló dá àwọn kan nínú wa láwùjọ Islam yìí wọ́n ti lé àlé sódì so wọ́n lé alé tó dì kódà wọ́n lé mọ́ mùsùlùmí ẹgbẹ́ wọn bá ṣe jókòó yìí wọ́n lè jókòó sẹ́gbẹ́ àwọn èèyàn báyìí torípò gbà tí wọ́n jókòó yìí a ti kàwọn fún kèfèrí ṣe mo bọ́kù èṣù nílé àwọn ìmáàmù ni àbí mo kọ́fọ̀ mọ́ wọn lẹ́nu tí mo ni wọ́n àbí mo rí tí wọ́n àwọn àfáà ṣùgbọ́n àwọn kan ọ̀sìn tó kàn wọ́n ò ìbápó ṣèrè pé bọ́yẹ́ nìyẹn kò tí ìdánúgbọ̀ sí ṣòkòtò rẹ̀ ọ̀dẹ̀ tí wà lókè lẹ́sẹ̀kẹsẹ̀ agbẹ̀dájọ́ lè lórí pé ǹtàkàpẹ̀ àwọn yẹn lè jù àwọn kọ́là ń sọ àwọn ilé yóò bá ìsìlámù dọ́gba alábìtí ẹ̀bẹ́ náà tẹ́lù wọn tó ní halakalimutanatirun halakalimutanatirun halakalimutanatirun ìparun kó dé bá wọn ẹmẹ́tàlá náà bèèrè pìtì ẹ̀ àwọn wọn ni almutanatti'un ay almutashaddidun almutafahhaqun mutashaddidun àwọn ní kòkòkòkò gbogbo èèyàn láyé ní kèfèrí àwọn nìkan ríra àwọn àti mùsùlùmí àwọn kànìyàn àwọn eléyìn ògbádùn bá náà bí ṣe ṣẹ̀sìn kọ́yìn sallallahu alaihi wasallam islam tàbá ti gbẹ́sẹ̀gbẹ̀ta náà bí tí ó bá ti dọ́gba pẹ̀lú ẹ̀ zero ni àwọn ẹlẹ́ẹ̀kejì tàláwọn eléyàn náà gbádùn ó làwọn ẹja gbogbo ẹ̀pọ̀ ẹ̀yìn lẹ́mọ̀ òun á ṣe léyá tọ́bálẹ̀ tún mọ́rò jáde ládúgbò ìmáàmù lóhun òun á discriminate ń sọ wọn tọ́bálẹ̀ tún di ọjọ́ ìkórè òun á ṣe gbogbo ẹ̀ òun mú máìkùn á tún jẹ́ pé ní orúkọ Jésù kíní kan so ó ṣá òun fẹ́ ohun tó ń rí lẹ́yìn ara ẹ̀ ní pé òun fẹ́ káyé rí pé òun simple òun òfin ṣe ní kókókó òun bá tún wá já sí kànáà má bàdé lẹ́bù yẹn ìwọ́n tún ti wá wọ́ọ̀sì tí ò yẹ kó tún wá tí yẹ kó bójú rẹ̀ jẹ́ ìsọ̀rẹ́ tọ́nà bá fi ròyìn wá nínú alìkùnrin kó ka zálika ja'alnakum ummatan wasatan. ummatan wasatan. ọmọ bá ní al'umma ní méjì ni mo ṣe yín ẹ má ṣàṣe jù ẹ má ṣàṣe ètò ẹ má le jù ẹ má dẹ̀ jù ẹ balance ẹ̀. وكذلك جعلناكم ni wà á fi ìyẹn lànà bí fi bá àwọn tànà lò táwọn tí kìí ṣe mùsùlùmí lásìkò gbà náà táwọn náà dẹ̀ fi rí ànábì lẹ́ni rí tí wọ́n fi rí sọ̀sà ní ẹni bí táwọn náà fi trust ẹ̀ tó fi fọkàn tán táwọn náà fi sọ pé a mọ̀ pé ọlọ́run ló rán ẹ̀ a dẹ̀ mọ̀ pé àmínù ní ẹ́ kódà àwọn tó kọ́kọ́ rí ànábì gẹ́gẹ́ bí àmín kìí ṣàwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí Islam pẹ̀lú ẹ̀ngbà náà Oh, oh, oh, ẹni tó ṣe fọkàn tán ní ẹ́ ọkàn wá balẹ̀ sí ẹ̀ afáàmínà wà ní community kódà ńgbàtọ́ bá ní ọfẹ́ nominate ẹni tó fẹ́ jẹ chairman àwọn tí kìí ṣe mùsùlùmí christian na wọ́n sọ pé a ah, ah, ah, máa prefer kó jẹ́ àfá yẹn ẹ jẹ́ ká yàn wọ́n á ẹ máa rú pé kódà member church wọn wọ́n dárúkọ ẹ̀ àfá ni wọ́n dárúkọ tẹ́bá kíyèsí ruo àfá bẹ́ẹ̀ inú kó yẹ pé

òun ò mà pélé ìwọ̀ fún yín òun ò mà kọ́ di ẹni tẹ́ máa gbógun ti àwọn owó nìyẹn lẹ́bìnà lámúyúkọ́ ti lúkùn mú fi dìí àwọn tí ò gbógun tì yí tán dà yín láàmú tán wàhálà yín tán fìtínà yín wà lámúyúkùnrin jù kan mẹ́ndìyàrí kan ọ̀dẹ̀ wà wọ́n máa fi rùngbọ̀n bú àwọn ìmáàmù yí àwọn àfáà yí jẹ́jẹ́ wọn ni wọ́n ń lọ tí wọ́n ọ̀dọ́ ni wọ́n ti ń kọ ní lọ́dún lọ́njọ́ tí wọ́n wọ́n ọ̀tá yí wọ́n ọ̀rọ̀ yí wọ́n ọ̀wájà yí wọ́n ọ̀lù yí wọ́n ọ̀lù àwọn ọmọ yí ohun fàṣẹ lẹ́haya ọlọ́run ní ke ò ma ní kẹ bá wọn jà kẹ bá wọn fa wàhálà kẹ ọlọ́run kódà lámìyàn ní ha kùnmọ̀ ń tàbàrúhù ọlọ́run kódà mi kọ̀ fún yí ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run mi ọlọ́run

ẹ lè ṣe ọ́tọ̀ tí ń pẹ̀lú ẹ̀ tó bá ní òun fẹ́ ṣe òun fẹ́ ra kíní látorí ó pè òun dẹ̀ ní dátà ó lè pọn mi nínú ilé yín o ó lè chájì fóònù lọ́dọ̀ yín o ẹ lè ṣe kódà ilé yín wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí ẹ̀ ẹ̀yin dẹ̀ ní access tó mi lọ́dọ̀ tí òun náà lè gbẹ́ kọ̀ǹga kó má kan àbí kó má dé rówó gbẹ́ ẹ̀yin wá ṣomi ẹ lè rán ní páìpù nínú ilé yín sínú ilé wọn kẹba wọ́ọ̀kì táàpù kan síbẹ̀ káwọn náà máa nínú ilé wọn mùsùlùmí lẹ́yìn o ẹlẹ́hà yíò ah, àwọn iná alùkùrá ní òun kẹrẹ rẹ̀ jésù ló ń pè òun kẹrẹ rẹ̀ ó ìṣòro òkè kò mátà òkúwà ti ẹ̀sìn ọ̀tọ̀ ìjọmọlúwà bí ti èèyàn séèyàn ìyẹn náà lára ìjẹ́ mùsùlùmí gidi nìyẹn náà ń gbé jáde ọlá ní ẹ̀ṣẹ́ rárá sí wọn wọ́n kọ́ sí dùn ilé ìhìn ọ̀n tọ́rọ bá lọ àwọn àti mùsùlùmí ọmọ ìyá pọ̀ ẹ má ó lè jó ní sùtánà ẹ̀ ló jàre ó lè jẹ́ ọmọ ẹlẹ́hàn ẹ̀ ló jẹ̀bi ó lè jẹ́ ọmọ àfáà ẹ̀ ló jẹ̀bi ó lè jẹ́ ọmọ lè kéhùn yẹn ló ṣe tí ò dáa ìbápọ̀ ti bọ́ pé onísùtá

àlìmín ọlọ́wọ́ bá ní àwọn tó ń kọ̀ fún wa tó wọ́n ní káwa náà máa rúwọ́ fún wọn àwọn owó ni kọ́tàlókùn fi àwọn tó gbógun tí níbi ẹ̀sìn wà àkọ́jọ́ òkun mìndì yárí kan abẹ́ kọmọ sọ́lásọ́sọ́ àdúgbò ló bá yarí pé What I just conk Kebiri, let me put it like that ó jẹ́ ni tí kìí ṣe mùsùlùmí ó wá gbé ìjọta ẹ̀sìn wa ó gbé hàn sí sábà ìgbé alóhun ò nígbà fi kẹrẹ́ sí iṣẹ́ sẹ́ nàmáyé ní akọ́lọ́lọ́rùn alẹ́lẹ̀ máa pèrún bíbà iṣẹ́ àgbò yóò kí sàrúgbò tẹ́ lè pèrún ah, ọgbẹ́ni wá ẹ̀fọ́gin lẹ́fọ́láwò ah, ìwọ́ ara rẹ̀ sí wà náà ara rẹ̀ sí bí ni àjọ ní community ni irú àwọn eléyàn lọ́rọ̀ ní ẹ má dá lóhùn ẹnu ẹ̀dúró ẹmọ̀bílẹ̀sára yìí adájọ́ kan ti bá wa farú ẹ̀rí adẹ́ ń ṣe dára síra wa pẹ́ àwa pẹ̀lú adájọ́ náà ń ṣe dára sí wa ń ṣe dára sí òun kí wá ń ṣe mùsùlùmí ó wá dìgbà tí mọ́sálásí wá fẹ́ gbéra sọ sókè so lọ́dún náà lọ́rùn mi fẹ́ máa kó sọ̀rọ̀ ẹjù bẹ́ẹ̀ lọ ní ọ labadé lérí pé petition dé labadé stop work nínú ibi iṣẹ́ ilé ọlọ́run stop kíni àmbẹ̀lẹ́lẹ̀ ti wá sáláṣẹ́ àá ṣọ́mọ wá gbé bùdó sàwáwólé ọlọ́run ni ó yá ẹ̀ our brothers in let's go there abátara <laughs> bọ́

irú àwọn èèyàn tó bá gbógun tì í tán ní kẹ máa ṣe kéjẹ́rẹ́ àwọn tó ẹ̀kọ́ ẹ̀fẹ́ ṣe program wọ́n fún innocent ẹni nǹkan ṣe wọ́n fún iníṣẹ́ ẹ̀fẹ́ ṣe nǹkan ní mọ́sí àwọn lọ́tún sáré bá yín kẹ́ ní pé ọkọ̀ lẹ́sẹ̀gbẹ̀ mọ́sálásí kún ó tún sáré kẹ́ ní jáde pé àwọn tó bá fẹ́ kírun ẹ máa kírun bí kò ní ṣe mùsùlùmí irú àwọn ẹ̀kọ́ lọ́lọ́ ní kẹ gbógun tí ò yẹn tí ó fàyè kàrí. ẹlẹ́bínà kan àtẹ́lú kó fi tí. àwọn tó gbógun tí àwọn lọ́lọ́ ní ẹ̀nà fèsì. wọ́n á kàn jù kan. mùsùlùmí kì í máa initiate war ṣùgbọ́n mùsùlùmí kì í sá fún war tó bá dé. àwọn máa sọ pé ó yà dógúnlẹ̀ gbogbo ẹ̀sùn tó ṣẹlẹ̀ àwọn ànábì kan lọ dálẹ̀ àwọn arábí ni wọ́n lọ ká wọn mọ́ lọ́lọ́ àtáàkì wọn ọlọ́wọ́ náà ẹ̀nà ẹ̀kọjú sí wọn padà tán bá ti gbé wá nìkan ló lè rí bẹ̀ tí wọ́n bá ti gbé wá ká máa gbé padà àwọn èèyàn ní pé wọ́n rẹ́dì àti payín pọmọ pàyàwó wọ̀zọ́rọ̀ aláìkọ́rọ̀ parọ́mọ́ wa àwọn Amẹ́ríkà lọ́n pé àwọn Mùsùlùmí pa àwọn kan ní Nàìjíríà àwọn kan lọ́lọ́ ṣe àwọn ará àwọn kan dẹ̀ jáde sàpé rárá irọ́ lọ́n pa àwọn ará àwọn kan dẹ̀ jáde wọ́n dẹ̀ ń debunk information yẹn pé it is a wrong information nǹkan burúkú ni information tẹ̀lọ fún olókèlọ́ yẹn àwa àtàwọn mùsùlùmí jọ ń gbé ń bí kò sí tó jọ bẹ́ẹ̀ irú àwọn tí wọ́n lọ ṣe léyìí wọ́n múra ọ̀tá pẹ̀lú. wọ́n múra rúrẹ̀lá ìkẹwàjíkùn àtàwàláwọ̀. ọlọ́run ní àwọn eléyìn ni kẹ má bá lò ẹrọ ọ̀dá jàgò fún wọn láti àti ọ̀tá àwọn ẹni tí ń ṣètò wọn ọlọ́run tó wá jẹ́ pòun ń wá rí láwọn ààyò tiẹ̀ ọlọ́run àwọn alábòsí àárín ẹ̀yìn zalimun àwọn alágàbàgìjà ní ẹ̀yìn mùsùlùmí ni ẹ̀dàrù wọn mọ́ o àwọn mọ̀náfìkí àárín yìí nìyẹn tá ń pè ní pókírésì nìyẹn o olófihàn sí yẹn o anábì sọ̀rọ̀sọ̀rọ̀ ń bá àwọn tí kìí ṣe mùsùlùmí gbé ó bá wọn ọjọ́ kódà ẹni tó wá ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dà nábì yẹ̀húdí ni tó dẹ̀ fara rò ó tún síkà anábì tún lọ ṣàbẹ̀wò sọ́dọ̀ ẹ̀ tó fi dín tí ìyá rẹ̀ fi ń wòpá ah, ó dẹ̀ ń wà náàbì lọ wò bọ̀ ó ma fẹ́ràn ẹ̀ gan wọn kèfèrè tànádẹ̀ rẹ̀ wọ́n wà lọ́yà gan kò fẹ́ gbà slam torí ìtìjú àwọn òbí ẹ̀ àtẹ̀bí ẹ̀ ó dẹ̀ fẹ́ràn anábì torí dáadáa tánàbì ń ṣe fún tó wá rí pé ẹ̀sìn dá gan tó ẹ́pẹ́ ń tọ́lọ wọn fi rán rèé tó ń ṣe báyìí èmì àti náà ṣe gbọ́dọ̀ mójú tó wà wá káfí wá wá invite àwọn èèyàn wà yìí káfí pè wọ́n ìrun tá ń pè àtàrẹ tá ń gbà yìí àti ìrun tá ń kí yìí kò lè pè wọ́n ìwà wa ló máa pè wọ́n torípàwà ni wọ́n ń kà àwọn ọ̀lẹ̀ ka gbogbo tàǹkà ẹ̀fọ́n tí mọ̀túnmọ̀ ẹ̀ tó ń ká òtí mọ̀túnmọ̀ ẹ̀ ó kàn ń ka sallallahu alaihi wasallam ẹ ṣàmì ní kẹ́rin náà jọ. ìdámà kánà fílẹ̀ àkálà kì tí a bá ni. fàṣọ́sínú lè má rí ìmáàmà àzà àdáṣà rán. tó o bá ti níwà ò lẹ́wà àwọn bàbá ní ìwà lẹ́wà. ṣàmálò lè ṣákìlì jàmálò ṣákìlì mọ́tìlò bọ̀ wà lákìn èyàn lè wà lè pínpẹ̀ èyàn lè wà gbádá èyàn lè bí láwà ní èyàn lè rí a lè múra bá ìkọ́dà lè fẹ́lẹ̀ ikọ́ ọ̀nà ká máa jẹ́ ẹni ọlọ́run ṣó ṣojú wa dáadáa. wàtẹ́ mímú sọ lè halẹ̀ àkàlà kí wọ́n zirọ́ ẹ̀. torí ẹ̀ kó ní kálukú wa mójútó wa wa o. wàtẹ́ mímú sọ lè àkàlà kí wọ́n zirọ́ ẹ̀. eléyìí ni tá àná bíbí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn ìsìlámù mójútó. àyínná kàlà àlà olókè ní àzí. ṣẹ́tọ̀ ọba tó da pàápàá ròyìn rẹ̀ yìí pé àná bí da níwà púpọ̀ òun ọlọ́run bá fún níwà náà ó dẹ̀ lò sallallahu alaihi wasallam kódà ó dáa kéènì àti ẹ̀nà máa dídì bẹ ọlọ́run ọlọ́run bí tí mo bá kò ti tún mi ṣe ẹ jẹ́ kó pọ̀ nínú àdúrà wa ọlọ́run fún mi ní wàárí allahumma ahsin khuluqi kama ahsanta khuluqi ọlọ́run tún wà mí ṣe bó ṣe fún mi lẹ́wà lára yìí jẹ́ kí wà mí náà tún dáa ibi masa àwọn tó ń sọ yẹn dọ̀ta àwọn tọ́lọ̀ ń fẹ́ jẹ́ kó mọ́bí tó kù sí látara ọ̀rọ̀ wọn nìyẹn hmm. àwọn ẹlòmí ò ní sọ lójú ẹ̀ ọ̀n ní sọ́mi tó ti lè gbọ́. Fàtẹ́ mímọ́. Ọ̀n ní sọ létà àwọn àti ìṣọ́lá mo gbọ́ nǹkan tẹ́ sọ o tí mo bá láwọn ẹ̀ náà ló lè náà rárá ìsìláàmù kọ́ ló ṣe yẹn àti yẹn ló láhun ó ti mọ̀ bẹ́ẹ̀ nìyẹn pé wọ́n náà wá kíyèsá rẹ̀ pé tó yìn láwọ́ ló sọ ó dẹ̀ lè máa pé mo kéré lásìkò yẹn ni o níjọ́ tó bá wá lọ tó bọ̀ kan dédé ra nǹkan kan kò gbé fọ́mọ ní gift ọmọ yẹn á mú kí yẹn délé o ti ń change impression yẹ gẹ́gẹ́ ni. bàtà mímú sọ ọ̀lẹ́ hali àkàlà àti ìwà zero àá. alábí fi ìwà rẹ̀ bá àwọn tí kì í ṣe mùsùlùmí lò. kùdú ọlẹ́ kẹrì iná lè kọ ìrọ̀ yẹn mú. kódà tó fi kan àwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba káàkiri. kùdú ọlẹ́ kẹrì iná lè kọ ìrọ̀ yẹn mú. kódà tó kọ lẹ́tà sí wọn ìkan náà àwọn ọba tàà náà kọ lẹ́tà sí tó ní kọ́bọ̀ ń kọ lẹ́tà sí Najashi tí ń ṣe Maliku Habasha anábi fi lẹ́tà rán Amru bun Umayya sí min Muhammadin Rasulillahi sallallahu alaihi wa sallama tẹ́bà mọ̀ fáà fáà ti ti wà oníwàárí ní ẹgbàgbogbo ṣe ń bá ọba tí ò tí ìgbà Ìsìlámù sọ ila Najashi arábìnrin min Muhammadin sallallahu alaihi wa sallama látọ̀dọ̀ Muhammadin ni lẹ́tà ìtiwá ò sallallahu alaihi wa sallama ila Najashi ìtumẹ̀ ní kó bó ṣe nù káà fáà bó ṣe lè wù kí ọlọ́lá kan tó láyé kó nípò kan tó láyé tabarọ pọtínítì àti súnmọ́ ká pè sí Islam ká má wá àǹfààní táàrin lára rẹ̀ nìkan ká wá àǹfààní tó náà fẹ́ rí ọba Habasha rí tí ṣe nàjáàjì arábìlẹ̀ ẹ̀kọ́ lẹ́ta àtàrábì wá ń kọ́ sí lẹ́ta àti ìmọ̀lẹ̀ abẹ́jọ́tì sálámù àmàbàádú kí náà náà bí kọ́kọ́ sọ́wájú àtàlámù ó ní eléyìí tí mo ń wí àlàáfíà ni mo fi bẹ̀rẹ̀ rẹ̀ o. amma ba'adu. lẹ́yìn wá gbà náà. fa inni ahamadu ilayka Allah alladhi la ilaha illa hu. wọ́n ní mo ti fẹ́ fọ́lọ́ ọba tó ní kí n lè kọ́ lẹ́tà yẹn ránṣẹ́ sí ọba tí ò sọ bà mí àfòun. al-malikul qudus. arábìnrin kan máa bọ́ ń kọ́ yẹn kò lè kọ́ kò lè ká o. ó ń fi Ọba tí ó lẹ́tọ̀ pé ká máa ṣàfọmọ́ rẹ̀ ní gbogbo ìgbà tó mọ́kànlẹ̀ sí. Ọba àlàáfíà, ó ní mò ń kọ lẹ́tà sí lórúkọ rẹ̀ yìí o, ọba tó náà fi tíwájú ọ̀rọ̀. Wọ́n yàdù ọ́nà ìsábùnù Màríyàmà aléyìí sọ́làjú àsàlámù rúhùlá. Ẹ wo kọ́ńtẹ́ǹtì Ànábì tó wá ń kọ́ sínú rẹ̀ pé mo jẹ́rìí pé Àyínsá ọmọ Mọ́ríà. Ó ní mo jẹ́rìí pé ẹ̀mí mímọ́ ni látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá Ọlọ́run ló dá o. Wà kẹ́lí máa ti gún ẹlíkọ̀ ọ̀gá ìlà Mọ́ríyá Mẹ́lìbẹ̀tù ìlà pọ́yí bàtí lẹ́hàfìnàdí. Ó ní Ọlọ́run dẹ̀ fi ẹ̀mí mímọ́ rẹ̀ yẹn tí ọkùnrin ọ̀kankan súnmọ́ ya rẹ̀ ó ní kó

gbẹ́dájọ́ kèfèrè kalẹ̀ má ṣe kúfúrú mọ́mọ́ àyánà àwọn èèyàn pẹ̀lú hukumu tekfir kò ma kàfàrí èèyàn báyìí lágbàdá tó ti kèfèrí ẹni tó bá ṣe nǹkan báyìí nínú ṣẹ̀dá ìsìlámù wa ìdájọ́ rẹ̀ ní pé nìyẹn ti di kèfèrí tí ò jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá ṣe nǹkan báyìí nínú ìsìlámù wa o mùsùlùmí ló pera rẹ̀ ó wá lọ gbẹ́bọ ìdájọ́ ń ah àwọn ọ̀nà wọn náà bàbá ti ẹkùn síbà àwọn èèyàn ti fẹ́ gbọ́ ìsìlámù lẹ́nu ẹniyẹn rárá bẹ́ẹ̀ yẹn kọ́ wọ́n dà kí wọ́n Anábì wa ayin sáà, anábì kọ́kọ́ ròyìn ẹ̀nà fún Málíkù Habasha. Habasha Nàjásí. Fàhámálá ti bí ìzá. Ó ní kìí ṣọmọ àlè kìí ṣọmọ tì náà. Fàhámálá ti bí ìzá mi rú hìhì wà náà fún hìhì kàmá kọlákọ̀ Ádámá bí ẹ̀dì hì. wa ti wá sí bọ̀bẹ̀, ó bẹ̀rẹ̀ wá sí. Ó ní bọ́lá wọn ṣe dá pẹ̀lú ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe dá ànábì Ìsá pẹ̀lú àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. Ní masalatu ẹ̀sẹ̀láàmù. Ìsọ̀rọ̀ rẹ̀ ni pé iná Ìsá inda Allah. Kàmátàlì àtàmà kọlákọ̀ omi tùrọ̀ bí fún mẹ́kọ̀ ọ̀lálà òkun fàyàkùn. First message, ìsáàkẹ́bẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wà ní àdìrúnká ilọ́lọ́hìn wà hajjá ó ọ̀nà mọ̀ wá ń pèrè ọba habasha báyìí sọ́tọ̀ ọlọ́run ọ̀pọ̀ wà dágò lájẹ́rì kálà ó ọba pàtàkì tó dá èmi tó sí tí wọ́n kí ló wá sọ? wọ̀lá máa wá sọ lálíkítà bó ìhítírọ̀ máa nìkan yàtà lè hítírọ̀ mi. ìgbà tí ọba habasha rí lẹ́tà yẹn wọ́n wá rí ah, ah, wọ́n ẹwọ́ gbogbo àpọ́nlé tó tò síwájú gbogbo ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi bá wọn sọ̀rọ̀ ó yẹ ká ní òsíòbò dáwà dáwà ní method tá ṣe àmì tánpé ní àsàlíbù dawa dáwà methodologies ó to ba bá method yẹn to ba kọ nínú Al-Qur'an nínú kọ ní hadith tó bá lóun pèpè sẹ́sìn wà ma wú ẹ̀sìn ni wà rò fún pèyàn sínú ẹ̀ àwọn bàbá ni pele lobi ní la ọ̀rọ̀ tí a sọ tán fi obi ń pé ọmọ rere wọ ọmọ rewọ ìgbà ńgbà ńgbà ẹwọ̀ fi ń tọrẹ ńgbà náà mẹ́wọ̀n pé àwọn èèyàn ṣùgbẹ́ ìjọbi mọ́ ní ìsìn ọ̀rọ̀ tí a lè sọ lè bẹ̀rẹ̀ sí ná owó kan ná ní owó báyìí ìtumọ̀ rẹ̀ torí pé kó lè yá ọmọ Ìsọ́fẹ́ mọ́ ń tán pè ní tó bá ti ẹ̀mọ ìdà sọ́t, ó lè máa mọ apó ń tán ń yọ ìdà nínú ẹ̀. Ṣàwámà ló mọ̀ ń tẹ̀. Tó bá jẹ́ ṣàwámà lẹ́mọ̀, ṣàwámà ṣe wà ókè. Ẹ má mẹ̀lẹ́ o. Ìtàfúrú tún ṣe ń dá. Tẹ sóbò ó sì dá o ẹ má mọ ṣíṣà o ẹ má mọ làkókò ẹ má mọ làkókò o ya kúmọ lọ ṣe ń gbọ́ ìran ọmọ wa. wàlá máa wá sọ láwọn olùkítà bò ìhìntàrà mọ́kò ọgọ́ àyàtà ìtìrọ mi. ẹlẹ́mi ló wọ̀ fẹ́ káàrẹ́ gbòun àárọ̀ tó jẹ sàórì tó ti rọra mọ ẹlẹ́ẹ̀tì sí ní ẹ̀dẹ̀ kan sí ó kò tíì jí látàárọ̀ dì sí kò kí súnmí kò kí zúrì kò kí ásùrì mọ́gbìm ọmọ àlọ́ tààpù ẹni tọ́lọ bá ní kó jí tí kò bá ní jẹ́ kó dáárọ̀ lákó tó jí 24 hours kí ló dé ìmúkùmù ilẹ̀ ń mú yìí kódà kó má intoxicate kó má ṣe kó mú ẹ̀rún rírà ìwọ̀n bá kó tiẹ̀ máa sẹ́dọ̀ dẹ̀kalẹ̀ ẹ̀ náà haram ni ṣe àbúlázọ má jáde ẹ̀kọ́. wọ́n lè máa wà sọ́là hún ní kíta àbù ìhìtàrọ́mẹ̀ húgbọ́ yàtà ìtìrámi. ìgbà tó náà rí bá náà fi ṣe pọ́n lé òun náà wá hánà rìsálà mẹ́sẹ̀jì yẹn ìyẹn ọba habasha inú ẹ̀ dùn gan òun náà dẹ̀ pọ́n lẹ́ta ilé ká pé ah, ah, ọmọ mo ti gbọ́ iṣẹ́ ọ̀kẹ́ tó rẹ̀ sí ní àlàmọ́ wà lọ́yí ànà ìsà bá ṣàrọ̀ bí i wọ́n lè tó sọ ìmọ̀ èmi náà gbọ́ pé lẹ́yìn òun tórúkọ ń jẹ́ àfihìní ṣùgbọ́n wàlákínà àwá ní ìbílẹ̀ habazati kan lè ló àwọn tó ń bá mi ṣe lọ́wọ́ nílùú báyìí nìsìn àwọn kéré fa'anziri ni hata ukẹ́fíwà ṣe tọ́m kókó fọ́fà náà lè kókó ṣe sùúrù fún mi mo fẹ́ kí tó rá àwọn èèyàn pé jọ kí mínà lè sọ fún ọ pé mo gba ìní ò lè kí àìláyà kìtàbù kẹrìmù mo pé mo gba mẹ́sẹ̀jì kan o àjọwà wò pé kò ní wùn mí kí n dá ọjọ́ bá kí n dẹ̀ dá ṣe àtàwù kẹfìrọlẹ̀ àwọn àwọn ṣùgbọ́n bùkátà káwọn ìlú mìíràn gbọ́ àwọn tí wọ́n wà láàfin àwọn tó ń jọba lé lórí ọba habasha padà gbà Islam ó padà kírun ó padà mọ́lọ́un lọ́kàn Nàjáṣì lórúkọ rẹ̀ òun ló jẹ́ pé ńgbà tó àwọn ọ̀sán ń gbé ẹ̀yìn ọgbà Islam kò dẹ̀ jẹ́ wọ́n pápò pẹ̀lú kó jọba àwọn ọba mi wà lónìí àmọ́ ọba mi táà bùkátà máa dárúkọ rẹ̀ tí mùsùlùmí nínú lúwà yìí tí mùsùlùmí kan bá fi lè jẹ́ sáàfù tó lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ á jẹ́pá afsọ́dì nǹkan mi islam ò fẹ́rú ẹ̀ ìgbà tí Málíkù Habasha kú ìyẹn Nàjáṣì Ànábì sallallahu alaihi wasallam kò ti kú àwọn ará ìlú ẹ̀ ìkórìíra pé àdẹ̀ ní lọ sọ fún Muhammadu kó kú débi tó fi máa sí nílànà Islam ọkàn sí bákan ni anábì ò wá láǹfààní àti gbọ́ lẹ́kọ́ kírun sí lára sọ́rọ̀ sára anábì fi wá ṣe ló fi wá kí sọ̀rọ̀ àti ọgbà ẹ̀ ó wá kírun fún ní kí pé ààrí ààrẹ ráwọn èèyàn gbọ́ pé wọ́n ní wọ́n kírun sí lára ó yẹ já kírun sí àfáàyí náà tó wá ṣe mistake níbi lẹ́ẹ̀lẹ́kàmọ́lẹ̀ ọlọ́nà kan ní kìí ṣàṣìṣe o ẹ̀rọ ọlọ́run báyìí náà tó wá káwọn jọmọ́ dìde káwọn náà kí sọ́látì gáìbì sí ẹniyẹ lára rárá ẹni tá máa kírùn rú bẹ́ẹ̀ sí lára ajá ti ẹni tí ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi rí

sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam aya ta fẹ́ kai la ikraha fi din ban kai ayi sheikh abdullah la ikraha fi din qad tabayyana ar-rushd min al-ghayy o oh, isara ba Ọlọ́hun já mọ̀ ipe n tó bí aya tó fi sọ̀kalẹ̀ ó ní pé ngba ta nabi sallallahu alaihi wasallam dé Madina àwọn ansor àwọn tó gbà lé tó gbà sí Madina ìfẹ́ islam yẹn ó lágbára lára wọn gan àwọn ọmọ wọn kan wá wà táwọn èsì ìgbà islam àwọn dẹ̀ islam ó wá ń dùn wọn pé á ah, kí ló dé táwọn ọmọ àwọn yóò ṣẹ̀sìn ó wá ń fọ́ọ̀sì àwọn ọmọ yẹn pé àkókò ṣùgbọ́n ìwọ náà gbà ó yà tètè gbagbagbagbagbà àsọmọtẹ ẹbí sínú ìsìlámù kẹlòmí máa lọ ṣe é lè dìnnú pé òkè tó mo lè fi ọmọ yẹn kó ń ṣe tó bá wùn rárá o ẹbí òun sínú ìsìlámù ni o àwọn ọmọ tá à ń sọ yìí àwọn ọmọ tó yẹ pé àwọn náà ti gbọ́n wọ́n ti máa ṣọ́ wọn ti ń ṣe oríṣiríṣi nǹkan ọ̀sán gan ni ìsìlámù yẹn dé wá bá wọn nílùú àwọn bàbá wọn dẹ̀ tètè gbọ́ àwọn gbà àwọn ọmọ yẹn àwọn ò gbà ọwá àwọn bàbá wá fẹ́ lu agbára jẹ́ bàbá lé wọn lórí ọwá fẹ́ fọ́s àwọn ẹ̀ṣẹ̀ islam lọ ń túláàtì gbọ́dọ̀ wá bá mi ṣe ọmọ bí ní inú tí ẹ̀nà ní tó bá pọ̀ mọ́dún tí ò bá kírun kò náà ìwọ ni wọ́n bí òun ṣùgbọ́n ẹ̀ tó yẹ kó wá gbé lọ́dọ̀ ẹ̀ ó wá bẹ́ẹ̀ tajà àbí kó o ṣe lójú kòkòrò o lè sọ pé dèbóra wo ibi yóò ní rọrùn fún ẹ̀ o yà ní máa jẹjẹ kan lójúmọ́ ni o tó bá lóò ní ṣe islam pẹ̀lú wa wọ́n ṣe bẹ́ẹ̀ pass message islam ibi apá bó tò zẹ́ rárá o bá tún ránṣẹ́ tó kó bàtẹ̀ ìpamọ́ o tí lọ bí sí mọ́ lọ àbí nǹkan ṣe rí mọ̀ yìí ni ẹ̀mọ̀ ń wá bàtà bèrè ní wèrè wá wọ́yà <laughs> Tẹ́rí kí ni nítorí pé kò ṣe dáàbí tó wáfara níbẹ̀. Láàrín ìkìrọ̀nà bí tí kọ́tàbà ìjánà rùṣìdù mínà lẹ́gbẹ̀ẹ́. Wọ́n máa ṣe dáadáa yẹn fún Lọ́dẹ̀ máa fi Islam yẹn hàn, tọ́lọ bá ní kó gbà fàbí àwà ní àìmá. ma ayú hálíkà ìwòó. Ọlọ́run bá ní òdodo fojú hàn, ànù náà fojú hàn, ìwákan máa ṣó ti yẹ àkínsìn tó lọ ń dá ọlọ́run náà ń sìn ṣoré ẹni tó ń sọ yẹn náà ẹniyẹn náà wá rí pé ọlọ́run ló dá wọ́n ṣàmà ṣàlàyé fún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ní bí fèrè àwọn ṣe yàyàkúyà tó ọlọ́run tó ní kànáwé Musa àti Harun ọmọ ya rẹ̀ wà kú láàláhù ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ bá ọlọ́run tó dá mọ̀ ó tún wá ń fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tó tó fi kọ́ ànábì Mùsá pé ọ̀rọ̀ tútù ní kẹ́ bá sọ nígbà tọ́lọ́run fúnra ara rẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ béèrè ọ̀rọ̀ tó tún fàyè lẹ̀ fún ṣètọ́nì tó jésù tó kó wí tẹnu ẹ̀ àkíwá ni tó wá lé lára ti ẹ pẹ̀lẹ́ ni tó ń pè sẹ́sìn tó wá dúró wípé tó bá ti gbọ́ ó dìjà kí ṣe pé ogun pé wọn wá kírun wọn gbàslam ló wá bí ogun wọ rárá o àwọn ènìyàn lọ ń gbógun wá pé a ní kẹ má sọpọ̀ kan ṣùdọ̀ lọ́wọ́ mọ́ àní àwọn òfẹ́ gbọ́ pé ẹ̀ ń sọ pé Allahu mọ́ àwọn fún wọn

Àmìnà. Ìsẹ̀mí náà ti lọ rí ohun mi lọ sí o. Ìgbà tó tún wọn lọ sí ọlọ́run kó ṣe ní rọrùn fún wa o. Distance Mọ́kà sí kìí ṣe ìrìnàjò kékeré o. Wọ́n wá fẹsẹ̀ ẹ̀rìn tún padà. Ẹwà fà àti wà. Kí náà fi kàn wọ́n tó wá dogun tẹ̀lọ́n ju òkúta fọ́ gíláàsì chọ́ọ̀chì kí ló dé. Kí náà ṣe fún yín? Tẹ̀fílẹ̀ fẹ́ dáná sún gbalẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́ kí náà fi kàn yín tẹ̀fì lọ fọ́ òkúta sọ́nà fún sẹ̀lẹ́ tẹ́ni ibi tó máa ń gbàrí tó máa ń gbàrí ẹsẹ̀ agbólé ní láàmùkọ́ ló ń ṣe yàn fílẹ̀ sáàyè ẹ̀

orú mú kò síná windo wíńdò kátẹ́gùn wọlé ẹlórò fẹ́ ké adẹ̀tọ́ street light ẹwà mú òkúta ẹfẹ́ fọ́ street light dásan tàbí monitor security kí ní àdúgbò ẹwọ̀n tó jìn ọ̀nà kọ̀ tí ń gbọ́ ọ̀nà tó jìn sí ẹniyẹ wà ó lè gbáriwó orú la ṣùgbọ́n ọ̀rọ̀ wá dúró wájú ìta ẹ ló wá ń di wọ́n mú wá ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ìyẹ́ lè fàjá jọ súsúwájú súsúwájú ṣó ń gbọ́ bí wọ́n ń sọ yẹn torípò tí ń wájà nìyẹn ẹlẹ́hà mi ń sùn lọ́wọ́ náà ọmọ mi ń sùn àwọn yẹn wá wájà ni yàtọ̀ sírò eléyẹn kí ilẹ̀ gbogbo tó bá ti ń dáre o wúlìyà ìfúnnukún pìdán kò kẹ́lẹ̀ ha o ó dàbà pìdán wájú mọ́sálásí ni o kò kàn ẹ́ o kò sí tó kàn ẹ́ pẹ̀lẹ́ yọ ọjọ́ kún wa bá ti ẹ̀ lọ o má lọ fi gírí àgírí lẹ́sẹ̀ o àbákóògùn wá lọ sọ̀kúta fún àbí wá lọ dépo sí lára kí ni ti ẹ kúlì yá ájò halì káfìrú ọ̀rọ̀ náà lábì pé àwọn ará bí ẹmákan bá wọn ṣe ní ọ̀pọ̀ nínú àyà ọ̀rọ̀ náà lábì pé àwọn tí wọ́n ń sin tèmi zulu fún ilé kí ó láwà àrílẹ̀ ẹ̀kọ́ ni ìmáwọn wà náà kákasábánù zulu eléyẹn náà ṣẹ́rin tó bí àyà ìnà torípà náà bí jẹ́ ní eré ni sallallahu alaihi wasallam annal mushrikina àwọn àwọn ọ̀ṣẹ́bọ tàná ja'u ja'u ila nabi sallallahu alaihi wasallam ó wá bá nabi sallallahu alaihi wasallam an ya'budu allaha sanata ana nabi ade ah, gbádùn egon ah, o so won lo wo ti wa da to yi o da ja jobo afẹ́ràn egon ṣùgbọ́n so mo ah Àyàbùdú Allọ́ha sánàtà. Ó dájá ṣe báyìí jájọ sáìn memorandum of uh, understanding kan ni wọ́n máa ń pè. Àyàbùmúlọ̀. Ẹmọ Mou náà kọ̀rọ̀ bí? Memorandum of understanding náà. Ṣé ń pè náà nìyẹn? Ẹ̀hẹ́n. àwọn pé kí náà ń pè ní MOU náà, ó dà pé rẹ̀ náà nìyẹn ó wá ní jájọ fọwọ́ sí ayé àbúdó ọba ẹ̀ tó ń pè wá sí yẹn ká

tó bá make request yẹn ìwà ẹ ló fà tí wọ́n fi ń béèrè bẹ́ẹ̀ wọ́n ti sọ pé àfà ẹ má wọ́ọ̀dì àjọmọ́ máa ṣílé ya yín bọ̀tẹ̀ ẹ̀ náà máa bá wa ṣe Christmas

ẹ má wọ́rí ẹjá fílẹ̀ bẹ́ káwà lórí ọwọ́ ẹ̀ láàbùdú máa tààbùdú náà láàbùdú máa tààbùdú ẹ má bínú mi nílé sínsẹ̀nsìn yẹn wà láàntún àbìdú na máa àbùdú ẹ náà jẹ́ ní sínsí mọ̀ sí nínà tún ọ̀ṣìṣẹ́ bá ṣe ṣe tẹ̀ ṣe yẹn tó <laughs>

àdáwò ènìyàn Aa, ríro ẹ̀ ní kò bá pàtàkì wọ́lá tó máa bí dínà máa àbúdé ọ ní ní ò si tún tẹ́ǹsẹ̀ ẹnú dẹ̀ ní sí wọ́lá náà bí tó máa ẹ̀yìn èmi kan pèpẹ̀ já bere sọ fún wọn pé lákùn dínú kan wálé yẹn dí sọ fún pé ẹ̀fọ́ mẹ́sìn yẹn tó bá pẹ́ ẹ̀ṣì ta púpọ̀ lẹ́ṣì ń ṣe wàlíyà dín am ok pẹ̀lẹ́sìn ti tèmi èmi ò ní ṣe léyá tán kí n tó ṣe kérésì àbí new year rárá mi bá pàdé nínú alukoran ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn já wọn tán kó fàjà wàlá ẹ̀sìn òfàjà tá ẹ̀ ń gbọ́ yẹn lánàá tèmi ìtumọ̀ ènìyàn. Ẹkùnmú kó mú wà lè yẹ dí. àwọn dáadáa wà láàrín bí i ṣe pẹ̀lú ara bí i dákọ̀ níbi ọ̀rẹ́. Arọ́hámẹ́tù wà láàdìlú. Anábì bá wọn lò pẹ̀lú pé ó láàánú wọn gan. Anábì ń kèfèrè wípé kódà tó bá ń ṣàárẹ̀ anábì máa lọ ń bẹ̀wò. Sallallahu alaihi wa jù ni alábìdẹ̀ lọ bẹ̀wò mi alábìdẹ̀ lọ kí lórí dùbúlà rẹ̀ kírísẹ̀n àdúgbò ẹ̀ sí kó wà lọ sítù má sọ pé kí ni wọ́n fi kí ni wọ́n lọ ni kí lọ kí kódà rọ sàn dání fún kódà lórí rẹ̀ náà bá ṣeré fọ́ kíkó tẹ̀ kú kèfèrè kan kúlá àdúgbò ní àdúgbò àdúgbò ń fún díẹ̀ díẹ̀ rárá o àníyàn burúkú ló níyàn anábẹ̀lọ kí jù orí ìdìbò láàárẹ̀ mi tánàbì ti ń ṣe wà sí fún tó ti ń kí tó ń ṣàtọ́ àfipọ́nà afẹ́ lárafẹ́ pẹ̀lẹ́ báwọn lára ṣó ń yàtọ̀ orí ìdìbò láàárẹ̀ lọmọ ẹ ti gbàsílá ọláì ìjẹ́ ẹ̀padà sọ́gbà ah, mọ́rí kó wùjọ́ ànábì wùlọ ojú ẹ̀ṣọ́ fẹ́ gbà síláàmù ni ó dá àti àmúra Muhammad tó bá fẹ́ gbà ó yá tẹ́lé mọ́yàndá yí ẹ̀dẹ́ ìyànda ọmọ mi náà ládùúgbò yìí ó sì mú kó máa bá ń kírun mọ́mí ẹ̀ sì ràn jùmọ̀ ni tí bá rí ẹ̀ndẹ̀ yẹn <laughs> dájì ẹ̀ lọ́sìn halẹ̀ mọ́ ó ti láìkì dáàmù gan bó ti rí bọ́mọ ẹ̀ ṣe kakẹ́ ó ẹ̀ tó tọ́bárí dáadáa ìyá àfáà náà sọ̀rọ̀sà wọ́n juwálẹ̀ wọ́n jẹ́ ká wọn náà ṣe ká. àrọ́hámẹ́tù wọn lè ẹ́ dílé. alábìdẹ̀ máa ń ṣe déédé dọ́gba ni. alùpàá òbílẹ̀ ìhúdì. tí nǹkan bá pa kèfèrè àti mùsùlùmí pọ̀ alábì kì í fẹjọ́ ṣègbè sallallahu alaihi wasallam tó bá tó fi dìídì ńlá mọ́lẹ̀ pé kódà kí fátímọ̀ ọmọ òun jalè àwọn tí kìí ṣe mùsùlùmí tún gbọ́ ṣe pé ó wá fẹ̀ sí olóòtọ́ ni ó mọ̀kan tó ń sọ mọ̀kan tó ń ṣe anábi láàánú anábi dẹ̀jẹ́ ni tó lawọ́ asọ́bùrú ilẹ̀ àfúrú o lè láhun kó níyì náà ìpani wà mú ní méjèèjì inú kó láhun kó dẹni ẹ̀tẹ́ àbí kò láwọ́ wà á sí ní ìlàlìmìsì kí ní ìsìnrọ̀ wájá àrọ̀ tán kò tún tó dí ẹ lọ́wọ́ kó fún ẹni tí kìí ṣe mùsùlùmí láṣọ ó lè fún ó ti rí pé aṣọ kan tó ń wọ̀ látijọ́ yìí ni fún nìkan kọ́ lọ́wọ́ ní ká ṣe dáadáa sí kódà tó fi kan zàká wa tá ń gbà ẹgbọ́ mi yé kódà tó fi zàká wal mu'allafati qulubuhum àwọn tí wọ́n sáà fẹ́ fi fa ẹ̀mí wọn pé ọlọ́lẹ̀ padà jẹ́ kó padà ní tẹ́ẹ̀sì nínú sáàmù ó náà tí ó ń ṣe dáadáa tí wọ́n bá wa ṣe àsìkò zaka sálárì ò tí yọ ọmọ ẹ̀ sick ó owó tó wà zaka fún jaka zaka ẹ kò tún tó àtọ́ ọmọ ẹfẹ́ jẹ àwọn tọ́jọ́ ń gbé tánjọ́ ń gbénú ilé ẹni tó jẹ́ kó tẹ́nà àti ẹ̀hún ti rí tán pé àwọn tó ti láti fi jẹta ìwọ̀n tí ó ń gbé nǹkan lágbára fún ọlẹ́jẹ́ mẹ́ta yóò bí àtẹ́bá pín zakatul fitri yẹn rántí àwọn náà ó tọ́ nínú ìṣẹ̀lẹ̀ àti àwọn àwọn àhásìnì ilẹ̀ tó bá wá bọ́ sígbà tí ilẹ̀ dá ìmọ́mù lè sọ fún ọjọ́ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kan àárín owó kọ́sáré fi ṣètò kọ́ fún ìyá bọ́sẹ̀ ọkùnrin fún ìyá ṣọlá. wà á ṣàzín ìjáàmù nìyẹn náà. ilé ìlmi síkì kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ká ṣe dáadáa sáwọn aláìní ká ṣe dáadáa sẹ́ni tá a mọ̀ dá sẹ́ni tá a pé insecurity tó wà láwùjọ tá lónìí tẹ́mi bá ń ṣáàbù mo máa ń wíṣì kí n gbé àwọn èèyàn lọ́nà wallahi lazim torí pé ṣáàbù lọ́pọ̀lọpọ̀ gbà ní o máa ń sábà bọ́ sí pé bóyé mi nìkan ni mò ń dá lọ tó lè máa ṣe pà ń lọ fún program tí kìí ṣe pà níwàásí kí àwọn àwọn máa dépò lọ tí wọ́n bá ti ní ìgbà tí wọ́n ṣe masters wọ́n ṣe phd lọ́n máa ń gbé mọ́tò lọ ni 99% ìrìnàjò mi lọ sí lọ́nà mo máa ń gbé mọ́tò lọ ni kí n convenient fún mi kí n wọ mọ́tò torí gbogbo tí wọ́n fẹ́ lò aṣọ ní gbogbo ẹni ó wà nínú mọ́tò ìyẹn ó rọ̀ mí lọ́rùn mo sọ di bóyá bí ilé kékeré á dẹ̀ rọ̀ mí lọ́rùn máa free gbogbo tí wọ́n fẹ́ máa ṣe máa ṣe lọ lọ́nà lémi nìkan ṣùgbọ́n jókòó sí ni wọ́n tó èròǹgbà mi ó máa ń bá ìnira dé ó lè bẹ̀rẹ̀ sí plé orin lé mi lórí ẹni tí mo jókòó sẹ́gbẹ́ ó lè jẹ́ olóòórùn kan ni ó lè máa sùn ó lè jẹ́ oníwọ̀kúwọ̀kọ́ ni kó máa fara nù mí mi ìdẹ̀lẹ̀ complain mi lè ẹ̀bá ti sọ̀rọ̀ jù dẹ́fà tó fẹ́ sọ fún ọ̀nà àfẹ́ ìṣẹ́ pẹ̀lẹ́ náà inú yàrá ń kọ́lẹ̀ ẹ̀bá ti gbẹ́wọ́ tó jáde ṣùgbọ́n insecurity máa ń bá àwọn àwọn mẹ́rin á ìyàgbẹ́lò ní gbàmíjẹ́ rí pé ojú tí mo wó ìjẹ́ àǹfàníyàn gbé wọn

mama ṣẹ́yìn travel náà ni ẹ wọlé ìgbẹ́yà rẹ̀ disappoint me bí mama ṣe wọlé àwa ò play wá àti àplé kankan tó dáadé pé 60 ni wọ́n àwa rọra àkọ̀dẹ̀ rọra ń sọ̀rọ̀ tiwa ni mama bá bẹ̀rẹ̀ àdúà àdúà ní orúkọ jíta ah, mọ́ni mama mama wa ẹ ṣe sínú jẹ́jẹ́ wọ́nláì iná àti èkejì àgbàfà ẹ̀ tún já wọ́n lẹ̀ ẹ ṣe sínú jẹ́jẹ́ ẹ má bínú ẹ ṣe àdúrà àti yín tẹ gbàgbọ́ nínú ẹ̀ ẹ̀ṣẹ̀ tí ṣe pàà fàlàwà náà mama rárá mo gbàgbọ́ nínú rẹ̀ yẹn ẹ̀ẹ́lẹ́pàá wọ́n ní mama ẹ má bínú ma a gbówó lọ́wọ́ yín ma a ní ká bá ṣe rí fàgbàlagbà ní àfi ní ká fi ṣèrànlọ́wọ́ fún yín ní ṣe pàfẹ́ gbówó lọ́wọ́ yín ẹ̀ṣẹ̀ tí ẹ̀rí pàà náà àkàkí ó lé lórí ńgbà tẹ wọlé àwàládẹ̀ ní mọ́tò ẹ má bínú a nílè fara dà yẹn èyàn gbọ́dọ̀ ẹnu èyàn tí gbọ́dọ̀ má kálẹ̀ nínú ilé ẹ̀ ah, àwọn bá sọ pé àwọn èdè ṣe sínú jẹ́jẹ́ o àwọn èdè ṣe sínú jẹ́jẹ́ o àmọ́ option rẹ ti pé méjì báyìí máa má bínú ṣé ká dúró kẹ bọ́lẹ̀ àbí ká máa lọ́kẹ́ rọra ṣe nǹkan sínú jẹ́jẹ́ àwọn ní àwọn abọ́lẹ̀ tábà ti dè yẹ káwọn wọ́n lọ́hìlà àzín mo fi ọlọ́run tí wọ́n ti gbòrà adẹ̀ páàkì màmá ẹ̀dẹ̀ rọra bọ́lẹ̀ لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين àwọn mùsùlùmí àwọn máa ń tọ́nà rétì gidi gan amọ́báṣe tọ́nà rétì gbogbo ẹni wà yìí ń tàà ń bèèrè lọ́dọ̀ ní pé káwọn náà jọkún wọn tọ́nà rétì wà ní ò ní ìṣù kankan aládùúgbò tí ń gbé ìṣù tí mo nífẹ̀ẹ́ láwọn tí kì ṣe mùsùlùmí tó wà ń bẹ̀ wo ni kọ́ máa fariwo dàmí láàmú lóru mo lè bá wọn fà to any to any length ní ìnígbà ah, gbogbo program dára ń ṣe a máa ṣe ẹ́ntìkà fún ńlá 10 days of Ramadan èyàn almost 100 nínú mosque ńgbà mi or more than that ààdẹ̀ ní dí nébọ̀ wa nébọ̀ wa kìí ṣe mùsùlùmí ọ̀ à ní dí wọn lọ́wọ́ kọ́ complain rí kódà tí ò sí fẹ́ǹsì láàárín àwọn àti wọn bí sáà súnmọ́ ara dé wọ́n complain rí pé a dé àwọn lọ́wọ́ torí pé a nílò síkà àtàfi ṣe kírun lóru àdàmà lo 9 or 10 days ẹ̀yin ma wá bẹ̀rẹ̀ nǹkan kan lọ́dọ̀ ti kí ní àárín àwọn kan ládùúgbò bí agomọ́kànlá ẹ wá bẹ̀rẹ̀ ariwo ẹwà ní ká gbarú ẹ̀ àà lè gbà yẹn náà ayẹ́ tẹ́ fífí lílmọ́mínú nálíkà fìrí náà ó lè yá àmì dùn ní lílmọ́míní ẹ̀rẹ́lẹ̀ wà Islam anábi ṣe dáadáa sí wọn sọ́lọ́sà anábi ó fìfẹ́ hàn sí wọn ó láwọ́ sí wọn Islam wá fẹ́ ká láwọ́ sí wọn ká ṣe dáadáa sí wọn tó bá ṣàárẹ̀ ká fún wọn ní nǹkan ká lọ bẹ̀ wọ́n wò kódà tí ọba kú ká má ṣàdúrà pé kọ́lọ́run kó kẹ́ ẹni tí ò sin lọ́n ẹgbọ́miyé ohun tó ń sìn ní kí àwọn èèyàn rẹ̀ bẹ́ lọ́n pé kọ́ bẹ̀ nǹkan yẹn kókó kẹ́ ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ tó fi sáyé àwọn ọmọ àtìyàwó àbọ́kọ ká lọ ládùúgbò as mùsùlùmí ká lọ sympathize pẹ̀lú wọn eléyẹn tán ká lọ kí wọn ká lọ bẹ̀ ìyàwó ẹ̀ lọ́wọ́ ká lọ bẹ̀wò ká lọ bẹ̀ àwọn ọmọ wò ká dẹ̀ fún wọn lẹ́bùn ẹ pẹ̀lẹ́ kọ́ afárá fẹ́ra ẹ̀pẹ̀lẹ́ ọlọ́wà wà pẹ̀lú yín ṣàwọn fún ànẹ́ṣà àdúrà fún ọlọ́wà dó tì yín ọlọ́wà bá yín gbé láàrin kó lọ síbi òkú wọn ìyẹn kò sí tó kàn bí ilé yẹn wọ́n wá gbé séjì ká wọ́n ń jó wọ́n lùlù ó wá ní pé ẹ̀mọ̀ pàárà àdúgbò jọ ni wà wọ́n náà wá wọ̀ jáàbù tẹ̀lé wọn kíjómọ́lẹ̀ ọba tó kíjómọ́lẹ̀ pé ẹ̀wọ́ ní káfífẹ́ bára wa lò rárá kò dílẹ́bù yẹn a ní ká mọ àlà báńkì wà abẹ́lọ́ àwọn ilé ìta gbọ́lò ní ọlọ́mọ́ṣẹ́ ní balẹ̀jà burúkú àtàṣọ́ àtàwọn náà ta gbọ́. wonderland estate ti wá ń bí ọlọ́njọ́ má jẹ́ kó dàrú láíláí. àdúgbò tiwa náà ní orílẹ̀-èdè lẹ́mẹ nàìjíríà ọlọ́mọ́jẹ́ kó bàjẹ́ o. wọ́n mú fi mí rẹ̀ ni mo fẹ́ràn ẹlẹ́mẹ púpọ̀ <laughs> ọlọ́mọ́jẹ́ ó bàjẹ́ o. ìlú abẹ́òkúta ọlọ́mọ́jẹ́ ó tú nàìjíríà lápapọ̀ ọlọ́mọ́jẹ́ ó tú mẹ́ríkà tuntun lẹ́kọ̀ọ́ abẹ́lá ọlọ́ba akẹ́ṣẹ́ bàbá sheikh adam abdullahi lórí tí wọ́n jẹ́ onísábà bí tí bàbá wa ṣe fẹ́ kí abẹ́lá fi wá kọ́sùlẹ̀ kọ́díẹ́lá torípé tí wọ́n bá sí olówó bá súnmọ́ àfà ọ̀ràn dán ẹ̀rọ àwọn àwọn olówó náà máa ṣe owó rẹ̀ ìwọ́n tó lówó bá súnmọ́ àfà rí bàbá dààmú àbá àfà rí làwọn mọ̀ wọ́n sí lójú ayé wọn ẹ̀rọ náà dẹni tá à ń gbọ́n pa gbogbo ẹni tó tún mọ̀ wọ́n jù wá lọ àwọn náà lọ́jọ́ ní sábà bí ti ṣe kí abẹ́lá fi wá kọ́sùlẹ̀ kọ́díẹ́lá náà wọ́n ṣe olówó tó wá dáwọ́ dé mọ́lẹ̀ tó wáyé pé gbogbo tó ní agége ń bẹ̀ ló parí sí àníyàn rẹ̀ tí wọ́n ní ẹ̀ náà làwa náà já àǹfààní ẹ̀ lónìí àbí ọlọ́run kó má ṣàbà kẹ́ àwọn méjèèjì wọ́n ti wà lọ́dọ̀ ní ààyè ilé tí gbogbo náà ṣe lọ ní ààyè náà ọlọ́run kó má ṣàbà kẹ́ wọn sọ̀dọ̀kọ̀ abíọ́lá ọlọ́mọdé bàjẹ́ bàbá dr khidir mustapha hafizahullah wàrà ọlọ́mọ àtàlẹ́kọ̀ ẹ̀mí gbogbo àtàlàfíà ara fún wọn àti gbogbo àwọn àfẹ́ẹ̀sìn tí ọlọ́run ti lò nílé ẹ̀kọ́ náà lórí gbogbo àfẹ́ẹ̀sìn tọ́lọ́run àti gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó ti jáde ń bẹ̀ àti ọmọ akẹ́kọ̀ọ́ tó ti ṣe ń wà ń bẹ̀ lọ́wọ́ àtọ̀ tó ti ṣe ń bọ̀ ń bẹ̀ àti ilé ẹ̀kọ́ tó ní kálukú wa náà dálẹ̀ kọ́lọ́n kó ṣe bẹ̀ ní ààyè dáadáa ti ń jáde sàgbáyé ọlọ́àjọkan tọ́lọ́run àwọn ẹni wa tààjọ ń gbé ládùúgbò tó ń gbọ́ wà sí wa وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته